bisimilahi alhamdulilayi sọmọsọlátù wasalaamu rasulillah gbogbo ìgbà yóò tí mùsùlùmí bá ti ronúpìwàdà ọlọ́run bá gba ìrònúpìwàdà rẹ̀ tòun sọ ọlọ́run bá sọ pé ata ibòmí náà dẹ́mbì káàmà ẹ̀lẹ́ ẹ̀dẹ́mbẹ̀lẹ́ ẹni tó ronúpìwàdà kò ń bí ẹsẹ̀ bí kánú kò ṣẹṣẹ̀ ìfúnni ọlọ́run bá ní sọ pé yá ayọ́ lẹ́dẹ́ náà àmọ́nú wọ́n pẹ̀lú olùgbàgbọ́ òdòdó ẹ ronúpù àrà sọ́dọ̀ ọlọ́run ọba ní ronúpù àdá èyí tí ọmọ kẹgà àsáró bókọ̀ máa yọ káfẹ́ra à ń kó ṣe ìyà àjẹkọ̀m eléyìí ní òjì kọ́lọ́run bọ́ ọba àlẹ́kẹ́ ọlákọ́sọ àmójúkọ̀ fún ibi àwọn àṣìṣe yín wọ̀nyá fèrè lákòm dùdùn bákọ̀m yóò sì bá yín mú àwọn yóò sì ṣàforíjì fún yín níbi àwọn àwọn àṣìṣe tẹ̀ ń ṣe yóò ṣàforíjì fún yín bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àdéhìí yìí àti aráyà yìí àtàwọn àyà mi àtàwọn àdéhìí mi ló jẹ́ ká mọ̀ pé tí yàrá bá ti ronú pé ọ̀dà kò ń bí ẹsẹ̀ pé ká ní kò sẹ́sẹ̀ fún yàrá ni ọ̀dà wọlé yàrá máa ń gbà wọ́n ronú pé ọ̀dà àwọn olùmọ̀ ni pé tó bá yẹ pé nǹkan tó yẹ pé ọlọ́run ba lè yàn ṣe é sí èyí yóò jẹ́ nǹkan tó yẹ pé irú nǹkan náà kò ní ṣe é mọ́ èyí tó ṣiṣẹ́ nìyẹn ọmọ ká ń bá ọmọ lórí ẹ̀ yóò sì dààmú rẹ̀ pé òun ò tún ní padà sí díẹ̀ wọ́n dàgbé ohun tó jẹ ṣe sọ́yìn fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà yẹn wà fún ẹlẹ́ẹ̀kẹrin ni wà ní pé kọ́ dá àmọ́ ní alámọ́ ní padà ìhun tó bá gbà lọ́wọ́ wọn so pàṣẹ bí wọ́n bí ìtẹ́wé yìí ní sinmi pa pé ọ̀lágbára rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ so òun ní wàá jẹ pé fọ́tẹ̀kọ̀ lọ́wọ́ ọmọ sátọ̀tún kọ́pọ̀ yà lọ́wọ́ bàbá wa rẹ̀ bá ṣe mọ́ kọ́gbà wà lọ́wọ́ bàbá wa rẹ̀ bá ṣe mọ́ ẹni tó bá sì sọ fún pé mo máa gbérù nǹkan báyìí pé mo gbérù nǹkan báyìí tàbí bẹ́ẹ̀ kọ́ kó sì máa ṣe dáadáa rọ́pò sọ́dọ̀ àwọn ẹni yẹn bóyá ọlọ́run bá lè gbà tuntun bá rẹ̀ èyí tó sáwọn kọ́ mọ́ kẹ̀gá òun náà ní kó oníkùwàdà kó bí ẹsẹ̀ rẹ̀ yá òun lọ́ dáa jù so bákan náà ǹjẹ́ àmọ́ náà ìgbà pípamọ́ yẹn tó wáyé pé nǹkan yẹn ń bẹ lọ́wọ́ yìí kéèyàn dá padà fún un tó wáyé pé yẹn bá ti lò ó so kéèyàn ọlọ́run ti bòyàn láṣìírí òní ìdí kéèyàn tó lọ́ọ́ tó mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a pé nǹkan yẹn bá ń bẹ láàárọ̀ tó èèyàn dá padà fẹ́ni tó ní bọ́ǹkì yẹn ti lò ó lọ sẹ́yìn tẹ́ni tó ní nǹkan náà gan-an tó jẹ́ pé kò tiẹ̀ rántí irú eléyìí mọ́ nǹkan mi lòún báyìí kéèyàn mọ́ tó jẹ́ pé èèyàn lèyàn tó dá wàhálà alẹ́ nígbà tó jẹ́ pé kápá ohun tí èèyàn lè kápá àti sàn akálàsì tó bá yé èèyàn pátápátá pé tí n bá lọ gba àforíjì lọ́dọ̀ ẹni ọlọ́run ẹni yọ sàforíjì fún mi kò sí ní gbàǹkẹ́yìn. wọ́n yẹ fàálù kí n tọ̀ òun ní òṣè wọn tó bá rí pé bóyá wọn ah, tó fi nǹkan tó fi bàjẹ́ sí ni èrò ló pè àsọdọ̀ ọlọ́run bá lọ́gà jù kó sì wá ṣe nǹkan tí pé yóò máa ṣe dáadáa sí ọ̀ra àwọn tó ṣe nǹkan yẹn sí so látara bẹ́ẹ̀ tí bá ń ṣe dáadáa sí wọn yẹn dáadáa yóò wọ́n pa ìdá tó ṣe fún wọn bí ọmọ ọlọ́run bá sọ pé yorùbá dùn lọ sí ìyá ti him asanat ọlọ́run bó balẹ̀ kí a yóò bá yẹn yí yóò bá wọn yí àṣìṣe wọn yóò bá wọn yí kó sí dáadáa kọ́lọ́mùbá kí ó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan ọlọ́run tó rán àrùn ìlànà.